وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وسبيلاته والتابعين لهم إنسان إلى يوم الدين أما بعد وتقوى الله عباد الله واعلموا أن تقوى الله غاية وتقوى الله عباد الله وتجبروا أنفسكم باختيار الأقوال المناسبة والأقوال طاعة لله ورسوله قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما ذلك أعلم عباد الله أنه كان مشهورا أن العقل والشرب في نهار رمضان أنجل من غير عذر مقبول في الشريعة اسم عظيم وإناد لله سبحانه وتعالى ومن أكل أو شرب في نهار رمضان عمدا في التوبة إلى الله سبحانه وتعالى والقضاء وأما العقل والشرب نافية فلا قضاء عليه ولا قضاء كما ثبت ذلك في الحديث عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من نسي وهو صائم فاكل او شرب فليتم صومه فانما فعله الله وتكاء اخرجه البخاري ومسلم ومما يفسد الصوم عباد الله الخير عمدا واما من ظلمه الخير فلا قضاء عليه ولا كفاره وقد ثبت في الحديث عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من ذرعه القيء فليس عليه قضاء ومن استقاء امدا فليقض اخرجه الترمذي وابو داود الاسلام ومما يكفر صوم المسلم الايد والنفاق ولو كان في اخر الوقت للغروب وقد اجمع العلماء على فساد صوم على فساد قومها ومما يمكن القول ويجب به القضاء ولا تجب الكفارة إلا به ألا وهو الإثم في نهار رمضان ومن جامع إفراده في نهار رمضان فعليه القضاء والكفارة معه لما ثبت من حديث عن أبي هريرة رضي الله عنه قال بينما نام جلوس النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله قال قال مالك قال وقال على امرأة وأنا صاحب وقال رسول الله صلى الله عليه وسلم الكيد رقبة تلحقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال هل تجد إطعام ستين مسكينة قال لا قال فما مكث فمكث النبي صلى الله عليه وسلم وبينما نحن على ذلك عتي النبي صلى الله عليه وسلم بالعرق هي تمر قال اين السائب فقال انا قال خذ هذا ما تصدق به متفق عليه أجر وله ما

láti jẹ́ àwọn orúkọ wọ̀nyí tí èsì fọ́nà ọba náà ló jẹ́. Bí ẹ̀ bá ní jẹ́ Rahman, wọ́n máa jẹ́ Abdul Rahman, torí fọ́nà òun gẹ́gẹ́ ní Rahman. Àwọn olóso gbogbo ayé jẹ́ inú ilé rẹ̀ gan wàá yí bágbára rẹ̀ lè má kà á gbogbo wọn. Kólówó ti lówó tó. olówó ni òsùn ní sí ìyàwó kan lọ tí ò sí tó máa san ajá sì tètè lọ òun lè wò ó kó òun fẹ́ kí àwọn ọmọ yẹn òun fẹ́ kí ọmọ yẹn òun fẹ́ bàjẹ́ nígbà tí ó bá lọ náà tí ó bá bọ̀ lórí fóun fún yẹn tó ni òun ò lè ṣáájú báyọ̀ àwọn ọmọdé àbẹ̀ yìí. bẹ́ẹ̀ náà ni lórí ìyàwó ọmọ bá ń ṣe ìka yóò tún kùkà ọmọ bá ń ṣe ìka yóò tún kùkà tún bọ́lọ̀wọ̀ kí ọdún ẹ̀mẹ̀rẹ̀ olówó tí lówó tó yóò ti láì ṣẹ̀ka tó pé sára tí ó bá mẹ́ra yóò máa náwó lórí ẹ̀ àtúbá yẹ pé àwọn àmánù bá ní kọ̀ yẹ tó dúkà rẹ̀ kọ́ máa gbádùn ayé lọ kọ́ máa jẹ tó wù ṣùgbọ́n àtàrà pé orí ẹ̀ nìkan ò ẹnu inú ilé nìkan la yẹn o káwọn sọ àdúgbò rẹ káwọn aṣọ ní òlú tó wà látọmọ wa sọ yìí pé stéètì tó wà àbí kọ́ńtì tó wà àbí kọ́ńtínẹ́tì tó ti bára ẹ yàrá lẹ́yìn nìkan la fẹ́ sọ lẹ́yìn ni àbájìkẹ̀ sàn án àbáwọn ẹ̀dá táwọn àwòkú ọba yìí náà ni rẹ̀ kárí gbogbo wa bákan àárọ̀ ọba yìí náà ni ọba yìí tó jẹ pé òun ló ní ìfẹ́ ẹjọ́ gbéra lè kíyàmà ọjọ́ tí ò ní sí agbára bálágbára ọjọ́ tí ò ní sí ipò lọ́wọ́ onípò ọjọ́ tó ọlọ́lá lọ́wọ́ kú ọlọ́ọ̀ba yìí nìkan òní ọmọ wa bẹ̀rẹ̀ pé ta tún lọ́lágbára lónìí náà bọ́ ta kárí táwọ owó gbogbo wọn padà máa jẹwẹ náà ní kúrò láàrin olùkọ́ náà ló tó jẹun ọjọ́ ta ẹni ọba wa ń fi ti náà ni ó jẹ ìkẹ́ ìjọ náà bí tí ìwù kẹ́nìkan wá lágbára tó láyé bí tí ìwù kẹ́nìkan lọ́lá tó láyé bí tí ìwù rẹ̀ tí ó máa gbọ́ sọ ipé tí wọ́n ti àṣeké ní lójú ti ẹ̀ ọba ti tọ́ta rí tí ọba ti ṣe ìfẹ́ ẹnu tọ́lọ́wọ́ bá kò lágbára àti ẹjọ́ náà ọlọ́run ló fún àwọn ẹni tí wọ́n bá ti ṣe ẹjọ́ náà ọlọ́run bá iná lọ́gbọ́dọ̀ máa wá sí gbogbo kálọ̀ títí wùdú ọjà tó ọjà tó níwà ọjà tó lẹ́sìn báwọn kan bá fẹ́ràn rẹ̀ àwọn ọmọ àrí àdéhùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà bí sí wù kí àwọn àtàn kan fẹ́ràn rẹ tó àwọn àkókò ti máa rí àlejò rẹ lọ́pọ̀lọpọ̀ náà ni ta ni wọ́n tẹ̀ wá fi ṣẹjọ́ tí o sọ pé kò lẹ́ra lè fún ẹ àá ọ̀gá wa aṣáájú gbogbo ayé ànẹ́tùwà Muhammad ó ti dá tó níwà ó ti dá tó lẹ́sìn ọlọ́run ti pé tó kọ́dà ọlọ́wọ́ bá lè sọ lámàmà láti fẹ́ pé àlẹ́bì yáyá ó ní káwọn màláìka ó lọ yọ ìpín ìṣẹ̀ kan ń kálukú ní àwọn èèyàn ní kí wọ́n yọ kù nínú ẹ̀mí mọ́ lè pé lẹ́dà wa lọ. Ìyàmá tó ń náà báwọn sọ sàlẹ́yìn náà ó ti ráì ó ti ráì ó yóò bá máa ń sọ pé àlọ́ ọ̀rùn kà àwọn lọ sí kíni o àlọ́ ọ̀rùn ká ó yọjú rẹ bẹ́ni tí ọ̀sẹ́ràn rẹ yóò lò nílùú ẹ̀mọ́ náà ni torí kò sí sẹ́ràn rẹ ìwọ́n fi yọ o ẹ̀mọ́ là ló ń darí kí là ti jẹ kò nílò ojú wọn lójú ọyọ torí kò wọ́n ti sẹ́ràn rẹ lójú ọyọ òun ti bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣe kíni tó lè ṣàyẹ̀dá torí ti eléyìí wọ́n wá gbọ́dọ̀ sọ pé ẹnìkan ó gbọ́dọ̀ fẹ́ràn rẹ ju ẹnì ẹlòmíì lọ àbí wọ́n nìkan ni wọ́n gbọ́dọ̀ fẹ́ràn torí ìdí ilé ìjọba ọlọ́wọ́n bá yìí nìkan la gbọ́dọ̀ fẹ́ ju gbogbo ẹnìkẹ́ni lọ. bákan náà àwọn ẹlẹ́dúkọ́ náà bá yìí wọ́n ẹni lọ wọ́n dúró àti màmàdásí tó kòkó lé ti kòkó lẹ́ta àwọn tó fẹ́ wá ìdí àmọ́ lóhùn nìkan. àmàmàdásí pàdánù àmọ́ ọmọ ẹrú ẹni tó ti bẹ̀rẹ̀ sí ìjọ ọlọ́run ti ọlọ́run kó mọ bá nẹ́bí náà kó mọ bá ara lẹ̀ kó mọ bá àwọn bàbá ẹ̀ àti kó adọ́jú adájọ́ ní lánàá ẹ̀rù ti ọlọ́run kí á lọ fáyà ọlọ́run ọba o ìjọ fáyà ọlọ́run ọba ló ń bá mi ọlọ́run ọba ìwé ìjọ ká bẹ̀rù ẹ wá jẹ́ eléyìí tó bá mú tó yẹ kí máa rí pẹ̀lú ìlú òdòdó nínú ọ̀rọ̀ àti nínú wà. léyìí tó ti pé ní Ramadan máa ti wà yìí ẹ̀tọ́ náà bá bẹ́ẹ̀ báwẹ̀ wọ́n bàjẹ́ yọ máa wọ́rọ̀ yọ máa jáde lẹ́nu ẹni tó náà bá bẹ́ẹ̀ wọ́n bàjẹ́ yóò máa rú ìgbà tó ń gbọdọ̀ ṣe tí òbí ní ti báwẹ̀ wọ́n bàjẹ́ ìlànà tó bá ń bẹ́ẹ̀ tá a bá ń lè sẹ́ńtà ọ̀rọ̀ tó kárí lẹ́nu wa ní rọmọdọ́n tá ń lè sẹ́ńtà irú wàtọ́ yẹn ká ṣe pápọ̀ ẹ̀mí wa sọ ẹnu rẹ̀ sọ ìwà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ọba lánàá ó kú ulẹ̀ tó fún wa tẹ́lẹ̀ náà pé tí ọba jáde lẹ́nu wa láti bá fún ọdún ó ti ẹ̀ka ẹ̀pá ẹ̀wọ̀n ọlọ́run bákan náà ẹ máa wá sọ ọ̀rọ̀ tó ṣe déédéé lẹ́nu ọ̀rọ̀ tó ṣe déédéé lẹ́jọ́ máa jáde lẹ́nu yìí wọ́n ọ̀rọ̀ lẹ́wò tó tó sọ o ọ̀rọ̀ tó dáa lẹ́yìn kọ́ máa jáde lẹ́nu wa lára lè ṣe léyìí láàrín sọ tó jáde lẹ́nu wa nínú ọ̀rọ̀ lọ́nà táwọn owó ó tó jáde ẹ̀ka ti ọ̀rọ̀ lọ́nà kẹ́kọ̀ọ́

ìwé ẹni bẹ́ẹ̀ lókè ìṣẹ́lẹ̀ lọ rẹ̀ pé ó ti jẹ́ tí ó gbajúmọ̀ lọ́gọ́rọ̀ mùsùlùmí náà mà bẹ́ẹ̀ pé ìtọ́jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ bí sáwẹ̀ náà tó ti pẹ̀lú tara ẹ̀yẹ dáadáa àmọ́ kò kéré nínú ẹni tí ò ní àìjẹun àìsí mu lọ́sàn ràmọ́bá ọ̀dọ̀ wá lọ wọn èèyàn gbọ́dọ̀ ojúlẹ̀ jẹ́ èèyàn gbọ́dọ̀ ojúlẹ̀ mu láì ṣe pé nìta ló bá kéèyàn lè jẹun nínú òfin ẹ̀sìn tó gbà wọlé ìyàmẹ́wàá já lọ mà gbogbo ẹni tó wá wá máa máa ti jẹun lọ́sàn-án àwẹ̀ ti mu lọ́sàn-án àwẹ̀ láì sí ìdíkan pàtó ọlọ́run lè fi lọ́la kọ́jẹ́ fún ọlọ́run lè fi lọ́la kó mú fún ọ ẹlọ́kà ìgbéró ẹni yẹn ó mọ̀ sàyà àkókò tàbí lọ́lọ́ wọn ó mà láyà sọ́lọ́ wọn náà ó mà béèrè pé kí ọlọ́run ó ṣe mà náà ó mà béèrè pé ọlọ́run ọba ò lè fi oúnjẹ kẹ́kẹ́ mà náà lórí kọ́lọ́ ọba àlejò ọlá pàṣẹ wọ́n ti fọwọ́ parí làwọn ọlọ́run ọba lójú. ọlọ́run yẹn gbáwẹ̀ àtẹ́ńdágbọ̀dọ̀ wọn lọ. Bẹ́sẹ̀ ìyẹ̀kẹ́ lòun kọ̀ọ̀kan pa láti bẹ́ẹ̀. Àwọn tó ṣáájú nínà, òun pa wọ́n láti ẹ̀yọ́ pààrọ̀. Wọ́n sì gbà á, òun wá ní tiẹ̀. Ọlọ́ni ó gba awẹ̀, ọ̀wá láyà, sọ́lá, olóṣìnú rẹ̀ ló ṣe. Ọlọ́run bá lè sọlá, ó jẹ́ àmọ̀ yìí pé òfin òun ọlọ́run ní kágbá rẹ̀. Gbogbo ẹ̀rọ wa máa máa tọ́jú àwẹ̀, tọ́jú ẹ̀rọ kó lọ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá tó tó yí ni o ẹ̀ṣẹ̀ ńlá tó tó yí òun kí lọ́mọ máa kọjá rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta àwọn ọmọ náà wá nígbà táwa yìí náà takú kéré jù báyìí lọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ti 1989 ẹgbẹ́ wa kan fẹ́ nígbà náà ní déédéé bọ́jú orí wa náà ṣe mọ́ńkà náà òun ló sì wá lọ báwọn. Olóko láàmà pè láàmà pè ní Jímọ̀ náà ṣe. Abẹ́rẹ́ Ìdí kọ́kọ́ máa rò pé báyà bàbá tó fi ń jẹ́ Jímọ̀ yóò wá ń jẹ́ Sunday. Níjọ́ tí orúkọ náà wáyé mi, ìgbà

ṣùgbọ́n láti mọ́mà láti mọ́mà má bẹ́ẹ̀ báwẹ̀ yọ̀wọ̀ wá tara rẹ̀ jẹ́ arígbìmọ̀ sẹ́ńdẹ̀ ló mọ̀ òun jẹ́. ọba ti báwẹ̀ sẹ́ńdẹ̀ ló péré rí ṣùgbọ́n tí wọ́n dáhùn láti lọ dá lóṣù padà sí ìdíwọ̀n yọ̀mọ̀ ìdíwọ̀n ló mọ̀ òun. àmọ́ ṣé ń kárẹ̀ ní àbíkọ́ ọlọ́run ọlọ́run ṣe ń kárẹ̀ ní sàn. oríṣi eléyìí

ẹgbẹ́ tó kò ní sẹ́ padà ó ṣùgbọ́n tó ọ̀tọ́ àbọ́dẹ́sẹ̀ fún tó dé o a lè mà sí ọ̀rọ̀ àwẹ̀ Ramadan kò sì fi ọ̀ràn ìwà tó ìjẹni tọ́wọ́ wá sí ìjẹun àbọ́dẹ́sẹ̀ fún mi ó yẹ kí nǹkan tó lẹ́tọ̀ọ́ ká mú láì fún kọ́ máa mà ṣe bẹ́ẹ̀ eléyìí bá sọ yìí ẹgbẹ́ ìjẹ́nìkan lọ sí tí ó ti mo sọ yìí pé mo mo dè

aláàrẹ ní sọ́nà bá wà ní wọ́sẹ́lá àlẹ́bìnrin ẹ̀sọ́ bá gbàgbé láti jẹ ó gbàgbé fóun wà sàn fóun gbáwẹ̀ ó wá sí ìjẹun àbúrò ìṣòro kọ́ máa sí lọ ọlọ́run ló jẹ òun ló sì sùn bàjẹ́ o. nínú àwọn máa òun náà ní kí kéèdì kí ọmọ máa ba èdìdì fún rẹ̀ kí ọmọ máa ba èdìdì fún rẹ̀ èèyàn fọwọ́ bọ̀nà fún ni àbóhùn ló dá pàtó dìdì kí bá wá lásán ó kàkà dédé wá eléwọ̀n bá wẹ̀gẹ́ o àwọn tó bá lọ kẹ́ńtì kẹ́yàn ní kẹ́ńtà bá ti tẹ́lẹ̀ ìdí wá àwòtọ̀ wọ́n àjẹ́ o.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn àti ìdímúlẹ̀ nínú àdúgbò àlẹ́bí sọ́mọ̀ wá wa ní mọ̀sánlá ilé ìtaájú sí àbá wa fèrèdè àbá wa àbúdáwò àti àwọn àbá àlẹ́bí ìyá. Ìjọba Mùsùlùmí nínú tó tún bá wẹ̀ jẹ́ tó bá wẹ̀ Mùsùlùmí jẹ́ pàpà jùlọ ẹ̀tọ́ jẹ́ Mùsùlùmí lóbìnrin gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé obìnrin òun lélẹ́yìn máa ń ṣẹlẹ̀ sí láti sọ wípé mùsùlùmí lóbìnrin òun náà ní ká mọ̀ àì ẹ̀jẹ̀ àlàáda oṣooṣù àbí ẹ̀jẹ̀ bímọ obìnrin tó ń bá ìwé látàárọ̀ tó wá jẹ́ sí wípé ó kù bọ́ fẹ́rẹ́ kóòrùn ọwọ́ fẹ́rẹ́ alápèjúwe wọ̀ láago méje ó bí ìṣẹ́jú mẹ́sàn-án àìsàn bá dé

Ọmọ náà ti ìgbà rẹ̀ fún tó lè wá kó máa Ọmọ wa ti tún ká lọ́kàn wa lọ wò ó pé ó ti dé tí ò ní mọ̀ kó ti dé fi jù Ẹyọ yìí wọ yóò. Wọ́n wọ́n náà ti mọ àwọn àkókò tó ó gbọ́dọ̀ máa ara rẹ̀ kọ́mọ̀ wá jẹ́ sí wípé lóòrò kan pa àwọn ẹjọ́ náà tó sì láwọn ẹjọ́ náà gbogbo obìnrin tí àìsàn rẹ̀ bá ti lè dé àwẹ̀ ti bàjẹ́ o bẹ́ẹ̀ náà ni obìnrin tó ń bá rẹ̀ tòun toyó lọ́wọ́ déédéé gọ́bẹ́rà àkókò ìṣúná lọ́mọ bá mú abẹ́ ìta ẹ̀jẹ̀ bí wọ́n bá dé jẹ̀mọ́ òkú rẹ̀ àwẹ̀ gbọ́n tó gba ládá lóòótọ́ àmọ́ wò ní kàwẹ̀ ńkọ́ kà nígbà tí ẹ̀jẹ̀ ní wọn bá já lára yóò padà fún sàgbèsè àwẹ̀ gbọ́n padà jẹ̀mọ́ àbùkù lélẹ́yìn ní àwọn òfin ẹ̀sìn wa ó yẹ kẹ́lẹ́ àti ẹ ó yẹ ká mà tí ó yẹ ká fẹ́ wọ́n kúkú yẹ wò jẹ̀mọ́ àti ọdún tó bá wẹ̀ jẹ́ ó sì jẹ́ sí pé kódà èèyàn sàgbèsè rẹ̀ ó jẹ́ sí pé pẹ̀lú

ẹgbẹ́jà máa rìn létí bèbè ti àwọn etí bèbè ní ká ti lè kó sínú uh, òfin ọlọ́run ẹjá sọ́ra ní gbogbo àwọn tọ́tọ́ náà bá lè tó dá jìnà sí pàápàá jùlọ gbogbo àwọn tó lè ní jìnà àbí gbogbo súnmọ́ mi lórí jẹ́ ẹ̀kọ́ sí wa nínú Ramadan jùlọ wọ́n náà ti máa ma máa jòkó sínú ilé bá ẹgbẹ́ iṣẹ́ rẹ ó jọmọ́ lápẹ̀júwe ẹni tó ẹgbẹ́ tó bá ti lọ sí iṣẹ́ látàárọ̀ bóyá ti ti jẹ́ ẹ̀fọ́ àbí wà tó ti darí iṣẹ́ òjò rẹ̀ ọlọ́run ṣe rán ọ̀fẹ́ lómi bẹ́ẹ̀ nàìjíríà fún ni ìyá ti ń ṣe wá ìyá ti ń ṣiṣẹ́ ṣiṣẹ́ twelve hours èdè àbí bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì ìdí ojú rẹ̀ lò ní òjú fọ́ àwàdì náà lọ ó ti padà sílẹ̀ wọ́n tọ́ wá ní twenty four hours ṣiṣẹ́ wọ́n yẹ lórí twenty four hours ní ṣiṣẹ́ bá lọ látàárọ̀ wo bá lọ látàárọ̀ ó ń ṣiṣẹ́ náà ní látàárọ̀ ṣùgbọ́n ọba ti máa bọ̀ wá bá iná ah! lè lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá wà nígbà yóò pé ọgbọ̀rọ̀ múná ìlọ fún máa múná ìlọ báyìí lè ó látùrí lè po ní àwọn tó làwà kẹ́ láti tó ní agbára àwọn òfin tó bí ná jọba yóò ṣe 24 hours kò sí bẹ́ẹ̀ 24 hours ni wọ́n ṣe owó òṣèjú 4 hours lórí ẹ̀ lọ owó tó kù ká ìwọ 24 hours lọ ìyẹn kọ́ ọlọ́run àtàkì ọ́ láàpọ̀ àgbàlagbà tó pọ̀ wọ́n tàbá tuntun ló tẹ̀síwá náà torí ìdí eléyìí ẹni tó wá jẹ́ sí wípé àkókò tó fi ń ṣiṣẹ́ lójúmọ́ ìgbàláyé wà fún ó wà nílé láwọn àkókò gbogbo rẹ̀ tí wà wà fún tóun náà máa rẹ̀ wípé ní àwọn ìṣẹ́ jẹ́ ẹ̀wọ̀n gbọ́dọ̀ ní lára ìyàwó àti àjọ wà ń lé pẹ̀lú ìyàwó ara àwọn onílé pé àrẹ́bí náà ti sọ fún wa o bọ́ọ̀ náà ti sọ fún wa o èyí máa ń máa lọ sí òkú ní mọ́sálásí wọ́n tó bá mọ kùránì ká máa lọ ká alùkùránì wọ́n tó mọ kùránì ká máa ṣe àdìkáàmù subhanallahi wa bihamdi subhanallahi alazim subhanallahi wa bihamdi subhanallahi alazim astaghfirullah astaghfirullah wọ́n àdìkáàmù rẹ̀ kó tún ya. wọn lọ́sàn-án ọ̀dọ́ ìmọ̀ yóò tún mú ọ̀daràn kàfàrà. Bákan náà ìfọ́n tí ṣe wá sí tẹ̀síìrù àárọ̀ ń esi iwu ọ̀sán ń esi iwu rọ̀lẹ́ bẹ. Kódà ẹ̀ náà ló wà yìí náà. Gbogbo ẹ̀ náà ló nínú ìwà náà láwọn tí wá wọ̀nyí. Èyí tó ti ṣe lórí fóònù náà ní ti rí ọmọ Èyí tó

nígbà tó jẹ́ ẹ̀jẹ̀ lágbára rẹ̀ tó lára rẹ̀ tó ó ní ra nẹ́bì á òun parun àbẹ́rẹ̀ ìjà sí olùṣẹ́ ní ọ̀pọ̀ rẹ̀ ẹ̀pọ̀ ọ̀la ni ìwà tó wù ló bá o ló jẹ́ káàkáà ọkùnrin yìí parun jẹ́ lórí lóṣù gbogbo máa àdébìbẹ̀ kí ló jẹ́ tó sọ lọ́rọ̀ báyìí à lákùnrin àdébẹ̀ àdébì lọ sí ní o àti kí ló ti ọ́ ó lóun kọlu á àlẹ́ ní ẹ̀kọ́ ti ọ̀dà ló lọ. Tòmátò sí bẹ́ẹ̀ ẹ̀sùn ẹ̀sùn láàbò yìí. Wọ́n lè mọ̀ kò sí nìkan ti lágbára tó ọ̀nà àbáyọ o. Ẹ wò ká, kò sí nìkan ti tó ní ọ̀nà àbáyọ wà. Ìwọ ni ọmọ ti ààrẹ dá, wọ́n ló ti mọ́jà hàn kán kan jáde kó olú gbà. Gbogbo ọ̀nà àbáyọ tí bá ti ń gbé ọkọ̀ olú gbà àwọn ìjìnlẹ̀ sí o. Èso ọ̀nà àbáyọ àdéhùn ní ẹ̀fẹ́ ló kọ̀ o. Ẹ̀ ọ́dọ̀ ni.

wọ́n bá rògbò méjì tẹ̀lé ra wọn. wọ́n tó ń ti àtó ń ti wàhálà ṣeré tó yẹ pé wọ́n bá ti ṣe náà lọ́sàn-án rọ̀mọ́dọ́nù eré pa lọ́mọ báyàwó rẹ̀ sínú ilé. wọ́n bá eré pa tó lé ní ìṣẹ́fún ara yín lọ́mọ bá ṣe ọjọ́ sọ́ra rẹ̀. wọ́n bá rògbò méjì tẹ̀lé ra wọn. àwọn oṣù mélòó oṣù méjì tẹ̀lé ra wọn. oṣù ti èdè ìlọ́jọ́ mẹ́wàá lónìí lọ́rẹ̀ lẹ́ni o ojú ọ̀pọ̀lọpọ̀ ti bónú ó sì kó tó pé ẹ̀rí fọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ti tó kù sí àgbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà fún gbogbo wa lẹ́nu ẹjá jọ páyà ọlọ́run lọ́kùnrin àti obìnrin wa lọ́kùnrin ló jà kó ra wá sí ọ̀nà o wọ́n tí wọ́n náà máa kó lè mú ara ẹ lọ́wọ́ ọ̀ràn rẹ o wọ́n pa àwọn òṣìṣẹ́ ti ṣẹlera wọn ó sì tún san gbèsè ọjọ́ òun náà lọ́lọ́ bákan náà arákùnrin tó ní ààyè ànẹ́bì ọ̀lẹ́mọ̀ nínú àmì ìkápé tó bá wọn ẹ̀ẹ́dùgbà ní ìgbà gbé lókàn kọ́mọ̀jẹ̀ kọ́kàn gbọ́ ọkùnrin ti jáde láyé àrẹ́bí agbára bí ogé àrẹ́bí tó ní ọ̀nà àbáyọ̀mí tó wà tí ọ̀nà àbáyọ̀mí oníkọ fún aláìlé ọgọ́ta àdáàmẹ̀ tí sí aláìlé ọgbọ̀ wọn yóò tọba ti lè fọ́ èèyàn tí tó fún ló ń jẹ rẹ̀ náà nìyẹn ọjọ́ yẹn arákùnrin fún ìyá tálíkà lòun wa tálíkà tí ò ní ẹ̀ka àti fọ́ ẹnu ara rẹ̀ jọ lágbára ẹ máa wo nǹkan wọn tó ní kàkà tó tún ẹ wo nǹkan tálíkà tó tún máa lọ lè tó tún máa lọ lè fẹ́ràn àbẹ́ẹ̀dá ẹ máa wo àwọn ọmọ ọlọ́kadà míì ọmọ ọlọ́kadà míì tó bá kún máa tún fún yẹn ìlú ìgbà gbogbo tó lè dá wàhálà alẹ́ yọ máa dé ní kọ́tíá ọmọ tó lẹ́nu ọmọ àti ráyà tó lè túmọ̀ kọ́

àlẹ́bí ẹ̀ta mo pé kí n tó lọ́nà àbáyọ mi táwọn àwọn ọmọkùnrin báyìí àbá àtọ́ka ló dùn lọ àwọn ńlá àní tọkùnrin ti dòkólẹ̀ táwọn náà tó wà lórí òkókó lálẹ́lù ni wọ́n bá gbé apẹ̀rẹ̀ tàbí kankan wá wọ́n ti wá bà lẹ́lù wọ́n ti ti wá bà lẹ́lù àlẹ́bí òṣèlú ní ìjà lẹ́lù tọ́ arákùnrin ńlá arákùnrin ẹ̀ka tí ń béèrè béèrè dà ọ̀yá ya máa gbé lọ ìjìnlọ́dẹ̀ tún fi hàn ìtàn rẹ̀ eléyìí

ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí náà nù sí ọwọ́ tó ń pe ẹlòmí wà ní ṣòro kan ọlọ́ ẹ̀kọ́ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú ìka kékeré kan fẹ́ tún ká tún ṣe ó tún dá wà láàrin fún lọ́yà kan lọ́dún kan èèyàn tó fi ọ̀rọ̀ lọ lọ́yà

ògbòrí tí wọ́n náà láti lẹ́ra wọn láti gbìrẹ́ lọ́wọ́ ràn lọ́wọ́ ni o ẹwà nẹ́bí sọ́kọ̀ bá wà rí ìwọ̀sẹ́ta ìdájọ́ òfin ẹ̀sìn lọ́wọ́ lọ́wọ́ àdẹ́bì àdẹ́bì náà tó tó lọ́pàá lọ́pàá tó jẹ́ sábà bí kan ti lo ru ẹnìkan báyìí fún olú gbèsè ayé wọn náà mọ́tàlá àti kálukú náà yẹn sọ lórí ọlọ́run àdìsọ́lá kọ́ wọ́n tó kọ́ الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أعلم عباد الله أنه يستحب للصائم آدابا التي لا بد أن يراعيها في الصيام منها السهور وتعقيره وتعقيره إلى قبل طلوع الفجر من قول صلى الله عليه وسلم على أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم تسهروا فإن بالسهور بركة متفق عليه وتحقق السهور ولو بسرعة ما لقوله صلى الله عليه وسلم ابن عمر رضي الله عنه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم تساهلوا ولو بسرعة ما أخرجه ابن حبان وقد ثبت لتعقيد السهور الحديث عن أنس عن زيد عن عن زيد بن ثابت رضي الله عنهما قال فذهبنا مع النبي صلى الله عليه وسلم ثم قال ثم قام الى الصلاه قلت كم كان بين الاذان والسهور قال قدر خمسين آية متفق عليه أقوى مولوها كيف كما بقى وعساس ولد محمد صلى الله عليه وسلم أيام سلام أجعلهم يقين أو تنكى ó ní àwọn ẹ̀kọ́ kan náà tá a gbọ́dọ̀ bí èsì gbogbo gbà ó nínú àwọn ẹ̀kọ́ tó lè pé ó yẹ kó wà fáláwẹ̀ tó sì yẹ máa mú lò nínú ẹ̀ ni ọ̀rọ̀ sàúrù sàúrù ká nínú ìlànà o jẹ kò tẹ́lẹ̀ nìkan tó bá wa

àwọn ẹni rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sùn àwọn ẹni tí lọ bẹ̀rẹ̀ oríṣi eré bọ́ọ̀bá ti ẹ̀rọ tó kẹta máa rájẹ eré wọn ó lè mọ́ta ara jíde gírì níbi tó bá jẹ́ ibi olóore pé yóò bẹ̀ sí oòrùn rẹ lọ́wọ́ ẹjẹ́ a máa jẹ bàálù ẹjẹ́ a máa rọ́jú jẹ́ ó dábò lè ṣe púpọ̀ láti fún lọ́sàrì jíjẹ òun náà ká máa lọ lára ẹni bí Àgọ́ méjì àgọ́ mẹ́ta àgbà àgbọ̀ ìṣẹ̀wọ̀n oúnjẹ wọn alẹ́ ní wò. Ọ̀gájò lásìkò tá a wà yìí. Èyàn sì lè jẹ gààrí sí aago márùn-ún ààbọ̀ lásìkò tá a wà yìí. Wọ́n àkó lé díẹ̀ jù. Lákòókò tá a wà yìí o. Ìfẹ́lẹ̀ bí àjẹ gààrí sí mẹ́ta aago mẹ́ta àbọ̀ aago méjì. Àkókò tá a jẹ gààrí ní. Ìmínà ti jẹ́ ojú òmí náà ní ìmínà ti jẹun ara o. Èyí tó jẹ́ ẹ̀sìn wa àwọn ká jẹ láti jẹ́ alọ́ra láti jẹ́ títí tí sóbi tún máa sùn àti àlùbágà yóò fi jáde ìrànlá ọlọ́jọ́ sáré. àlùbágà yóò fi jáde lákòókò tá a wà yìí ó ń wọ bí fọ́ọ́tì bí fọ́ọ́tì tí bá ti ń di bí àti kìíní kan kí ni ọmọdé àtàwọn òbí jẹ dúró lásìkò tá a wà yìí. torí ìdí eléyìí

owó sì tún lálàáfíà díẹ̀ jẹ́ tó jẹun látàrí àná lọ́wọ́ àwájú tó àti ó ti ẹ̀padà máa ń ti lè rẹ kẹsí pé ẹni tó jẹ tó káàkiri àná ti jẹun lọ ẹni tó jẹun látàrí àná ó àwẹ̀ sílẹ̀ tó tún wá jẹun látàrí àná tó wá jí ebi náà lọ́wọ́ bá kò ní sí ìlọ bí ìgbẹ́ni tó wù ti jẹ kàwù àyíwò yóò fún àlàáfíà àti túnṣe àwọn ẹgbẹ́ olóore láàmà ṣe nínú àwẹ̀ ọ̀mọ̀lọ́nà. Irú ẹni báyìí tí ó fi jẹ tàwù, àwọn lè má lè lágbára àti àwọn tó olóore kẹ́kà. Oorun nìkan ló kù tọ́mọ̀. Oorun náà, ẹ̀rùn sùn náà bẹ́ẹ̀ ni. Oorun tọ́lọ́lẹ́kọ̀ sí ààrẹ. Ó lè tẹ́tẹ̀ ní sínú ọ̀tá lúdò tí ń ta tẹ́tẹ́ ni o. Ọ̀ gbọ́dọ̀ máa pẹ̀lẹ́ tó ń ta kùrá ni o ọgbọ́dọ̀ máa kàn sí àorun pẹ̀lẹ́ tí lọ gbọ́ wà sí o ọgbọ́dọ̀ máa kàn sí àorun pẹ̀lẹ́ tí tó bá dùkú rẹ̀ bẹ̀ lọ́wọ́ o ọgbọ́dọ̀ máa kàn sí àorun rẹ̀ pẹ̀lẹ́ tó ń sábà láti bá lẹ́bi o ọgbọ́dọ̀ máa kàn sí àorun rẹ̀ pẹ̀lẹ́ ni tí òun ṣàgbára olúbìdì o oríṣi eléyìí làǹkàrí ti fẹ́ ní kájẹ sàúrò òun kódà kó tó omi lásán kẹ́mi lè mọ̀ sí káàdì ṣe pàtàkì tó àdébìnrin kó fi omi lásán lójú tó dàbí ẹ̀ pé káàdì náà mọ̀ jẹ yìí bísílà léwu náà ti lè ní ó ti wọlé káàdì lè mọ̀ yìí pé amọ́ká yìí jẹ sàárì oríṣi eléyìí lọ́dún wa lè mọ̀ yìí pé àmọ́ lọ́ra jẹ́ ni àti ìjàmbá wa náà ọmọ náà yìí wọ́n bà wá látọ̀lá bá wa ẹ̀ ìbùnà sáàrì wọ́n ní àwọn jẹ sàárì pẹ̀lú àtẹ́bí ìjọ kan Ìjọba jẹ tààrí yá lọ gan. Wọ́n náà jẹ tààrí náà, àlébi dìde àwọn lọ kírun. Àwọn abẹ́rẹ̀, wọ́n náà wá bẹ̀rẹ̀ pé ìjọba àti sọ́nà àwọn abẹ́rẹ̀ pé láàrin tààrí jẹ́jẹ́ àti àkókò tánẹ́bì lọ kírun. Déédé òbí wọn ń bẹ̀. Wọ́n ní déédé lè fi ka àádọ́ta àlùkò láàrin lọ́wọ́ bẹ̀. Fífí Ẹni pé gbogbo káwá jẹ sàúrù ibi aago márùn-ún àbà níbi àti kọ́sìn lẹ́yìn àti ìkírun láago mẹ́fà àbáago mẹ́fà kọjá ìyẹn gbọ́dọ̀ ti ta ìyá yàtà sọ̀rọ̀ náà torí ìdí ẹlẹ́yìn àwọn nǹkan àbí iná tó tún jẹ́ ẹ̀kọ́ ọmọ yẹn káláwẹ̀ ó ní síládàwé òkun kẹ́kẹ́ wájú ọlọ́run حكم تبواتنا وكفر حكم وي اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصر الإسلام والمسلمين ولا تنصرك ولا اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل دعاءنا اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لامواتنا واموات المسلمين في مشارق الحرب مغاربها اللهم اسقنا اللهم اجزينا اللهم اجزينا من جميع الامراض برحمتك يا ارحم الراحمين نسالك اللهم العافيه ثلاث بعد الحكمه برحمتك يا ارحم الراحمين اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم امنا في دولتنا دولة نجية اللهم امنا في غرفتنا اللهم امنا في اسرتنا اللهم امنا في بلدنا بلد وجوه من ورع برحمتك يا ارحم الراحمين اللهم ربنا اجعلنا في ازواجنا وذرياتنا كل حي واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك كرامتك واجعلنا من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم